اتقوا الله سبحانه وتعالى حق التقوى فإن الله سبحانه وتعالى قد أمر المؤمنين بتقواه في كل لحظاتهم فاتقوا الله سبحانه وتعالى وإن تقوى الله سبحانه وتعالى هو أن يجعل العبد بينه وبين عذاب الله وقايا ثم اعلموا عباد الله أن الفرقة الرابعة من الفرق التي ضلت عن سواء السبيل بل ضلت عن منهج أهل السنة والجماعة هي فرقة الجهمية الجهمية وما أدراك ما الجهمية الجهمية نسبة إلى الجهم بن صفوان الذي تتلمذ تتلمذ على الجعد بن درهم والجعد كل درهم تتلمذ على طالوت وطالوت تتلمذ على لبيد بن الحاصر اليهودي فهم تلاميذ اليهود وما هو مذهب الجهمية مذهب الجهمية أنهم لا يثبتون لله اسما ولا صفة ويزعمون أنه ذات مجردة عن الأسماء والصفات لأن إثبات الصفات والأسماء بزعمهم يقتضي يقتضي الشرك والتعدد وتعدد الآلهة كما يقولون هذه شبهتهم اللعينة ولا ندري ماذا يقولون في أنفسهم فالواحد منهم يوصف بأنه عالم وبأنه غني وبأنه صانع وبأنه تاجر فالواحد منهم له عدة صفات هل معنى ذلك أنه عدة عدة أشخاص هذه مكابرة للعقول فلا يلزم من تعدد الأسماء والصفات تعدد الآلهة ولهذا لما قال المشركون من قبل لما سمعوا النبي صلى الله عليه وسلم يقول يا رحمن يا رحيم قالوا هذا يزعم أنه يعبد إلها واحدا وهو يدعو آلهة متعددة فأنزل الله سبحانه وتعالى قوله أعوذ بالله من الشيطان الرجيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى تفسير ابن كثير سورة الإسراء الآية عشرة بعد المئة فأسماء الله كثيرة هي تدل على كماله وعظمته سبحانه وتعالى لا تدل على تعدد الآلهة كما يقولون بل تدل على العظمة وعلى الكمال أما الذات المجردة التي ليس لها صفات فهذه لا وجود لها مستحيل مستحيل يوجد شيء وليس له صفات أبدا ولو على الأقل صفة واحدة صفة الوجود ومن شبههم أن إثبات الصفات يقتضي التشبيه لأن هذه الصفات يوجد مثلها في المخلوقين وهذا قول باطل لأن صفات الخالق تليق به وصفات المخلوقين تليق بهم ولا تشابها والجهمية جمعوا إلى ضلالهم في الأسماء والصفات الجبر في القدر لأن الجهمية يقولون إن العبد ليس له مشيئة وليس له اختيار وإنما هو مجبر على أفعاله ومعنى هذا أنه إذا عذب على المعصية يكون مظلوما لأنها ليست فعله ليست فعله وإنما هو مجبر عليها كما يقولون تعالى الله سبحانه وتعالى عن ذلك فهم جمعوا بين الجبر في القدر وبين التجهم في الأسماء والصفات وجمعوا إلى ذلك القول بالإرجاء وأضافوا إلى ذلك القول بخلق القرآن ظلمات بعضها فوق بعض يقول ابن القيم رحمه الله تعالى جيم وجيم ثم جيم معهما مقرونة ما أحرم بوزان جيم جبر وإرجاء وجيم تجهم فتأمل المجموع في الميزان واحكم بطالعها لمن حصلت بخلاصه من ربقة الإيمان نونية بالقيم رحمه الله تعالى يعني جمعوا بين جبر وتجهم وإرجاء ثلاث جيمات والجيم الرابعة جيم جهنم الحاصل أن هذا مذهب الجهمية والذي اشتهر والذي اشتهر فيه نفي الأسماء والصفات عن الله سبحانه وتعالى انشق عنه مذهب المعتزلة أو مذهب العشائرة ومذهب المعتزلية ومذهب المعتزلة أنهم أثبتوا الصفات ونفوا أثبتوا الأسماء ونفوا الصفات لكن أثبتوا أثبتوا أسماء مجردة مجرد الألفاظ لا تدل على معان ولا صفات سموا سموا بالمعتزلة لأن إمامهم واصل بن عطاء كان من تلاميذ الحسن البصري رحمه الله تعالى الإمام التابعي الجليل فلما سئل الحسن البصري عن مرتكب الكبيرة ما حكمه فقال بقول أهل السنة والجماعة إنه مؤمن ناقص الإيمان مؤمن بإيمانه فاسق بكبيرته فلم يرضى واصل بن عطاء بهذا الجواب من شيخه فاعتزل وقال لا أنا لا أنا أدري أنه لا أنا لا أنا أدري أو أرى أنه ليس بمؤمن أنا أرى أنه ليس بمؤمن ولا كافر وأنه في المنزلة بين المنزلتين وانشق عن شيخه الحسن وصار في ناحية المسجد واجتمع عليه قوم من أوباش الناس وأطلوا بقوله ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìlera orin tó ṣe fún wa ìgbẹ́ Ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ fọmọ abọ́ òtítì Ọlọ́run àdéhùn àwọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé ànábì ọlọ́run bá wa fẹ́ wọn àti àwọn sàádé rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún wa títí tí ó fi dọjọ́ àìsèyáàmà gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹjẹ́ apáyọ ọlọ́run ọba kátúbẹ̀rù ọlọ́run ọba ìrèké ọlá ìbẹ̀rù ọlọ́run ọba ìrèké ọlá ní ìpìlẹ̀ tí ọgbọ́n àtọ̀sílẹ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ fún àwọn ẹni tó ti síwájú nínú àwọn tó kún ní síra àti gbogbo mùsùlùmí òun náà ní pé kábẹ̀rù ọlọ́run ọba ìtìjẹ́bẹ̀rù ọlọ́run òun náà ní kí ẹ̀dá ọmọ ṣe gbogbo tọ́lọ́run ọba fẹ́ ká ṣe ó sì jìnnà sí gbogbo Kaliba àtàrà bẹ́ẹ̀ ṣe iṣẹ́ tó ṣe pé yóò mú wa ta kété gidigidi sí ìyá náà ọlọ́wọ́n ọba kọ́lọ́ kọ́mọ́sí ní àtẹnukọ̀ fún alẹ́ ní ìyá láyé àti ní sáré àti ní bàbá ìyáàmà lẹ́yìn náà gbogbo ata àti ẹrú ní ọlọ́wọ́n ọba ọlá kálọ̀ ọmọ yìí pé nínú àwọn ìjọ tí wọ́n yapa kúrò lórí ìlànà tí ó dúró déédé nínú ẹ̀sìn Islam yìí tí wọ́n yapa kúrò jamaa ẹlẹ́ẹ̀kẹrin nínú wọn nínú àwọn tá a ti ń bá bọ̀ wá òun náà ni madhabul àwọn tá à ń pè ní alìjàmíyà alìjàmíyà yìí tẹ́ẹ̀sì kan làwọn náà tí wọ́n dá dúró gédégédé kúrò ara wọn wọ́n ní àwọn àdìsọ́fẹ́ wọn wọ́n sì ní àwọn ìròrí wọn tó mú wọn ta kété sílànà ahlu sunnati wal jamaa ìlànà tó ti gbé ọ̀gọ̀ ọ̀rọ̀ gbogbo mùsùlùmí rere tí àbíbi sallallahu alaihi wasallam fi kalẹ̀ níjọ́ náà lọ ìlànà tí wọ́n wà àwọn wọ̀nyí ta kété sí ìlànà náà lẹ́yìn tó ti pé wọ́n jìnnà sí òdodo tó wà nínú ẹ̀sìn láàmùsí ọlọ́run fẹ́ràn gbọ́dọ̀ jàmíyà yìí ní orúkọ tí wọ́n jẹ́ wọ́n ti àfitì rẹ̀ lọ bá ẹni tó ṣe wípé òun náà lọ dá ẹgbẹ́ ìsílẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ fún wa síwájú náà tẹ́lẹ̀ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ nínú fún òkun lórúkọ ntọ́fà tí wọ́n fi ní ẹgbẹ́ yẹn tàbí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ wọn tàbí orúkọ ẹni tó ṣe wípé òun náà lọ dá ẹgbẹ́ náà sílẹ̀ tó wọn a máa ṣe bẹ́ẹ̀ nígbà míì wọn lè ṣàfihàn lọ bá ìlú tó ṣe pé òtìjáde tó gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ìdí máa ń fà tí wọ́n fi máa ń pe ẹgbẹ́ kan ní orúkọ kan jahmiya yìí wọ́n ti àfi tirẹ̀ lọ bá arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ alijahmu bónú sọfùwàn alijahmu bónú sọfùwàn jim ha àti mim lórúkọ wọn fi ń jẹ́ jahmiya jahmu ọmọ sọfùwàn òun lọ kẹ́kọ̀ọ́ ọjọ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ arákùnrin kan tí wọ́n pè ní alijahidu bónú alijahidu bónú

ìyá gbogbo àwọn tá à ń sọ yìí lẹ́yìn anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ni o yàtọ̀ sí Tọ́lútù tó wáyé tóun ti wáyé lẹ́yìn anẹ́dùwà Musa alayhi salatu wa salam tọ́lọ̀ ń sọ ìtàn tiẹ̀ fún wa nínú Suratul Baqara yàtọ̀ sí yẹn o eléyìí lẹ́yìn anẹ́dù sallallahu alayhi wa sallam lélẹ́yìí Tọ́lútù yìí ní tiẹ̀ tẹ̀tẹ́lìmọ̀dà òun náà lọ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ tiẹ̀ lọ́dọ̀ arákùnrin kan tó ń pè ní Labidu ibn al-A'sam ilé ìjẹ́ Yahudi yahudi yu òun náà lárakùnrin tó ń pè ní labidu bọ́nà àbọ̀ ajẹ́pẹ́ gbogbo àwọn wọ̀nyẹn látòrí àríjáhù àti àríjáàdù àti tọ̀lù gbogbo wọn kọ́ títí ni wọ́n jẹ́ ọmọ akéwù àwọn yahudi ọmọ akéwù yahudi ni wọ́n ṣe ìlànà àwọn jàmíyà àwọn jàmíyà ìlànà wọn òun náà ní pé àwọn wọ̀nyẹn wọ́n fi orúkọ kankan rinlẹ̀ fún ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga wọn èyí tí ìṣirò yìí rinlẹ̀ fún ọlọ́wọ́n bá àwọn gbà lọ́dọ̀ sí wọn nígbà náà ò ní àwọn orúkọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá ìlẹ́sìn ọlọ́wọ́ ní àwọn ìròyìn wọn ò fi orúkọ ẹyọ kan báyìí wọn ò fi rinlẹ̀ fún ọlọ́wọ́n bẹ́ẹ̀ ni wọn ò fi ròyìn rinlẹ̀ fún ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. àwọn sì ń lérò yìí pé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ bọ́rọ̀ gidi kan pàápàá abara gidi kan lásán gidi kan lásán òun náà lọ́wọ́n bá ìlẹ́sìn ọlá ọlọ́run lọ́dọ̀ tí wọn ó wá pasókò kù níbi àwọn orúkọ gẹ́gẹ́ bó ṣe pasókò kù níbi gbogbo àwọn ìròyìn lọ́dọ̀ àwọn ọjà míì yá torí pé lọ́dọ̀ tiwọn wọ́n ní tá a bá fi ìròyìn rinlẹ̀ tá a sì fi àwọn orúkọ rinlẹ̀ lọ́dọ̀ tiwọn ó ti tọ́ka wípé èèyàn ti mórogún pẹ̀lú ọlọ́run ọba nìyẹn yàtọ̀ sí yẹn ó tún tọ́ka wípé ọlọ́run tó pọ̀ òun náà lèèyàn sì lèèyàn nígbàgbọ́ sí nígbà tí yẹn bá ti nígbàgbọ́ sí àwọn orúkọ tó sì ń fi fi ọlọ́run ọba tàbó nígbàgbọ́ sí àwọn ìròyìn fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ eléyìí ọjọ́ ìkan nínú àwọn ìlú tí wọ́n tó lágbára jù tó ti gbé wọn fi rinlẹ̀ wípé níṣe ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò ní àwọn orúkọ bẹ́ẹ̀ sì ni kò ní àwọn ìròyìn. ọ̀wá yé wa bí ó ti ẹ̀ka bí wọ́n wípé àwọn fúnra ara wọn kí ni wọ́n fẹ́ sọ nípa ara wọn fúnra ara wọn tó ṣe pé èèyàn kan nínú tiwọn fúnra ara rẹ̀ ibẹ̀ nínú wọn tó yẹ pé èèyàn kan nínú wọn wọ́n máa ròyìn rẹ̀ pé áálìmù ni olùmọ̀ni bákan náà wọ́n ti ròyìn rẹ̀ pé áálìmù ni olùmọ̀ni wọ́n tún ròyìn rẹ̀ pé ọlọ́rọ̀ ni olówó lọ́wọ́ bákan náà wọ́n tún ròyìn rẹ̀ ìgbé òsìjẹ́ kan ni bákan náà wọ́n tún ròyìn rẹ̀ bí olówó ni. láàrin ẹyà kan ṣoṣo láàrin wọn yìí ó ní bí ìròyìn mẹ́rin ó sì gbé sára di ẹ̀rí kan ṣoṣo. ǹjẹ́ tá a bá wá fẹ́ béèrè wọn nípa ọmọ kan dá. lè sọ wípé irú ọmọ sọ wípé àìmọye èèyàn ní í ṣe tá a pèlè èèyàn papọ̀ lẹ́ẹ̀kan a lè gbé ní èèyàn mẹ́rin papọ̀ lẹ́ẹ̀kan náà tó ti bó ti jẹ́ pé ó ní àwọn ìròyìn wọ̀nyí ní ara èèyàn kan ṣoṣo òun náà láàmà pé a ní pè ní àwọn èèyàn tó ti pọ̀pọ̀ tó bá ń pe ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní ọba tó pọ̀ látara wípé a fi àwọn ìròyìn rinlẹ̀ fún níròyìn tọ́lọ́ fi ròyìn tó fi rinlẹ̀ fún rárá rẹ̀ tàbá àwọn ìròyìn tí àdébùwà Muhammad sallallahu alaihi wasallam fi ròyìn tó fi ròyìn ọlọ́run ọba tàbí à ń fi olùkọ́jà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tó pera rẹ̀ eléyìí ò tí ì wá túmọ̀ wípé kí ọlọ́wọ́ ọba ìrìnkẹ́ ọlá ọkọ wa di ọlọ́wọ́ ọba tó pọ̀ bí kò sí kí ọlọ́wọ́ ọba ọba bí àwọn orúkọ tó pọ̀ ni ó sì ní àwọn ìròyìn ètò ti pé ọkọ̀. tá a bá wo àwa fúnra ara wa nínú àwọn ìdílé wa títí la ní àwọn oríkì kan tó ti bá mọ̀lẹ́bí wa àwọn ọ̀yá wa wọ́n mọ̀ fi kì wá ní àwọn oríkì ìdílé bàbá wa tí wọ́n ti kọ́ lọ́dọ̀ bàbá wa wọ́n mọ̀ wá fi kì wá wọ́n mọ̀ fi kì wá ǹjẹ́ kíkì yẹn wá ti túmọ̀ fa àdìdí púpọ̀ àdìdí púpọ̀ ẹ̀yọ̀kan tuntun náà ni títóbi fún ọlọ́run ọba ìlẹkẹ ọlá ọba tó má paragada ó sì má kangakanga kó níbi gbogbo àwọn ìròyìn àbùkù táwọn wọ̀nyí tí wọ́n fi ròyìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tí ó ní àwọn ìròyìn ní ó sì ní àwọn orúkọ ọlọ́run wá tóbi ó sì bàbàrà fi ìgbéra ẹni tóbi ti ń bẹ lára àwọn jàmíyà lọ látara wípé àwọn wọ̀nyẹn wọ́n gbé ọlá fún làákàyè wọ́n ti bàbàrà làákàyè púpọ̀ wípé èyí tí làákàyè bá fi rinlẹ̀ fáwọn òun làwọn ò fi rinlẹ̀ fọ́lọ́ ìdílà fẹ́ ọba ti gbà pé ń bẹ fọlọ́wọ́n ba lọ́dọ̀ tí wọn àwọn ọgbà yìí pé kò sí nǹkan yẹn fún ọlọ́wọ́n ba tí ọlá rẹ̀ ga jùlọ ni. mi máa bẹ ní àwọn orúkọ fún ọlọ́wọ́n ba àti àwọn ìròyìn fún ọlọ́wọ́n ba ìlẹ́kẹ́ ọlá ọ̀tọ́ka wípé ọlọ́wọ́n ba wá di púpọ̀ táwa ń sin ọlọ́wọ́n ba púpọ̀. nígbà tó yẹ pé ìṣe wọn yìí ọjọ́ ìṣe àwọn ẹlẹ́bọ síwájú tiwọn nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí àwọn wọ̀nyẹn tí wọ́n gbọ́ nígbà tí Ànábì sallallahu sọ pé ìpè ọlọ́wọ́ bá pé ya Rahman yá ya ọgbọ́n tí àdúgbò wọn gbọ́ tí àdúgbò ìpè ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ àwọn yẹn wọn sọ lọ́dọ̀ tí wọn báyìí wípé ẹ rí eléyìí ti lérò fóun sí ọlọ́wọ́ bá kan sọlọ́wọ́ bá kan ní ìpè yẹn lẹ́ni tí ń pe àwọn orúkọ tó yìí àjẹsókè ìṣe kan òun náà ní pè nígbà tí wọ́n ẹlẹ́dàá wa ọba sọ fún Muhammad wípé ọlọ́dọ̀ ọlọ́ọ̀ha orí anabi máa fi allah fi ya allah àwẹ̀dẹ̀ rahman tàbí kọ́ máa fi rahman fi ya rahman ayé máa tẹ̀lé rẹ̀ èyí yóò torí òkè nínú àwọn orúkọ ọlọ́run fadahu asmaul husna ọlọ́run tó wù ní ìṣe àwọn orúkọ tó dára òun ọlọ́run ọba ìdíkẹ́ ọlá lòun ni ẹni tó bá wá sọ fọlọ́run ní orúkọ ọ̀sàkùn alukur'an kẹrì látara bí ọlọ́run ọba ìdíkẹ́ ọlá sọ pé falahul asmaul husna òun ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òun ní àwọn orúkọ tí ó dára ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti tún ní fad'uhu biha ẹ máa pe òun ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ wọ̀nyẹn ẹni tó bá wà lọ jẹ́jà mí yù irú ẹni bẹ́ẹ̀ ó ti takò àyà al-Qur'an al-Karim ọba ní àwọn orúkọ gẹ́gẹ́ bó ti ní àwọn ìròyìn eléyìí ni tí olùmọ̀wá àfáwá bẹ́ẹ̀ àyà wa tẹ̀ ní ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti sọ bẹ́ẹ̀. àwọn orúkọ ọlọ́run ọba pọ̀ gan ó sì ń tọ́ka lórí pípé ọlọ́run ọba kọ́ba tó pé ni ó sì ń tọ́ka lórí títóbi ọlọ́run ọba pé ọlọ́run ọba ọba tó tóbi ni mímọ́ fún ọlọ́run ọba àti gíga rẹ̀. eléyìí ọ̀tọ́ka lórí wípé ọlọ́run wa ti tọ́pọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni wọ́n ti ń sọ bí kò ṣe pé ń tọ́ka lórí títóbi àti pípé fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. wọ́n ní gbọ́rọ̀ gidi kan ni ọlọ́run ọba pàápàá gbọ́rọ̀ gidi kan ni eléyìí náà ìròyìn náà náà mú wáyé wọ́n lọ sí ròyìn ọlọ́run ọba ìgbé èké ọlá pé gbọ́rọ̀ gidi kan ni ọlọ́run ọba tó sì pa sóko kó níbi gbogbo àwọn ìròyìn àti àwọn orúkọ àwa náà mọ̀ nínú làákà ìsọgbádùn kápẹ́ làákà ìsọ́ fẹ́ lò a mọ̀ nínú làákà ìsọgbádùn pé ìta abẹ́yẹ kí lorúkọ ní jẹ́ oníkò lorúkọ á sọ pé nǹkan yìí wò torí ń lọ́ba rí bọ́rọ̀ gidi yóò ní ròyìn ìpè tẹ̀lé ìjà ẹ̀wọ́ ti bọ́rọ̀ gidi yẹn ọ̀dán wálẹ̀ ọ̀gá níwọ̀n báyìí ó ní ìrìsí báyìí ó ní ìrìsí báyìí a máa ṣe báyìí kì í ṣe báyìí yóò láwọn ròyìn dáńtẹ̀ kí ni òun dáńtẹ̀ ròyìn kan yẹn tá a bá ti wá sọ pé nǹkan bọ́rọ̀ gidi kan tá a wá ní òdì orúkọ kò sì ní kí ni kò tún wá ní ìròyìn ajẹ́pẹ́ àsọpẹ́rù nǹkan bẹ́ẹ̀ wò sí ní orílẹ̀ ayé ti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọládàáyé o kò sí irú nǹkan bẹ́ẹ̀ láéláé sòtòrí délé yìí kódà kọjá ìròyìn ẹyọ kan ṣoṣo yọ wà fún nǹkan yẹn tí ọba ní ju ìròyìn ẹyọ kan ṣoṣo lọ nínú àwọn ìrújú tó ń bẹ fún àwọn wọ̀nyí òun ni wípé ibi ìròyìn rinlẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ lọ́dọ̀ tiwọn ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó ń fi ẹ̀dá jọ ẹlẹ́dàá téèyàn bẹ́ẹ̀ fi ròyìn rinlẹ̀ fọlọ́ fọlọ́ níròyìn báyìí ìṣèlú lọ́dọ̀ tiwọn wọ́n níròyìn tẹ́ ti fi rinlẹ̀ fọlọ́ yẹn àìjẹ́ pé ǹjẹ́ sọ ni pé bẹ́ẹ̀dá ti ń ṣe lọ́lọ́run ti ń ṣe ọlọ́run náà níròyìn irú tẹ̀dá àìjẹ́ pé ti fi ẹ̀dá ju ọba tí ọwà dẹ̀dá. wọ́n sá níbi eléyìí wọn lọ kọ́ sínú ewu tó ti kọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ. tá a bá fi ìròyìn rẹ̀ fọlọ́ nítorí bọ́lọ́run ròyìn obìnrin rẹ̀ fúnra ara rẹ̀ tá a bá fi ìròyìn rẹ̀ fún ọlọ́wọ́ bá torí bá ní ìtọ́ka gbogbo ìròyìn tọ́lọ́ ọba ìdíkẹ́ ọlọ́ba fi ara rẹ̀ á fi ròyìn fún á fi rìnlẹ̀ fọlọ́ ọlọ́ni yẹ́dù lọ́ọ́ fọ́kọ àìníhìn ọwọ́ ọlọ́run ọba ń bẹ lókè ọwọ́ wọn á ní fún ní tùkùtù sọ pé yẹ́dù yẹn máa ń á ní bákan náà á tún wá ní ṣe á ní rẹ̀ wípé ń tí wá lọ́wọ́ àní ṣe bẹ́ẹ̀ ara nínú ròyìn fún ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ bẹ́ẹ̀ ni àtúní ṣe ṣàtúnyìn àwa ní sọpọ́ lòun wà níròyìn yẹn á fi ròyìn rinlẹ̀ ló pé lọ́dún wa ni pé àmì irú já gẹ́gẹ́ bó ṣe wá kẹ́sí ni. sọ pé yẹ́dù a ti mọ̀ pé yẹ́dù náà ni ọwọ́ lọ́wọ́ jẹ́ ṣùgbọ́n bó ibi ni ahlus sáwọn yòókù. àwọn sọ pé yẹ́dù taliqu bi jalalillahi subhanahu wa ta'ala ọwọ́ ọlọ́run ọba ó ṣe dídí pẹ̀lú títóbi ọlọ́run àmọ́ bí tiẹ̀ ṣe rí òun nìkan fúnra ẹ̀ náà lọ́ máa ọwọ́ rẹ̀ ṣe rí àmófinrin rẹ̀ tá a bá sọ pé ò rí bẹ́ẹ̀ ṣèbọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní was-samawatu matwiyyatun biyamini sámà yóò di tí wọ́n ka jọ wọ́n ka kò biyamini pẹ̀lú ọ̀tún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀tún ọlọ́run o wọ́n ka ọlọ́run tó ìbọ́lọ̀ ọba ló sọ ilé yẹn tó fi nílẹ̀ ní Al-Qur'an al-Karim àjẹpẹ́ tó bá rí bẹ́ẹ̀ á fi nílẹ̀ náà ni á sì gbà fọlọ́ lọ́wọ́ ọwọ́ tí a kí ni o kò ṣe déédé pẹ̀lú títóbi rẹ̀ ẹwà wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà síra wa bọ́lọ̀ ń ṣe dá wa tèmi láyé àdúsọ̀rọ̀ ni wọ́n ní arákùnrin kan ti jẹ́ dúró yẹdẹ yìí ọlọ́wọ́ méjì ọwọ́ ti ẹ̀gún bí bí ọwọ́ méjèèjì ti wá ṣe sùn bẹ́ẹ̀ lọ́wọ́ kan tẹ̀sí bẹ́ẹ̀ ṣe bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn náà lòun fún rẹ̀ àwa láàrin ara wa ọwọ́ wa yàtọ̀ síra wa tá a bá ní ká kọ̀ǹpì àwa náà pẹ̀lú àwọn ẹranko míì náà tí wọ́n ní ọwọ́ ṣe ní ọwọ́ tí wọ́n náà ṣe kí ni o ọ yàtọ̀ sí tiwa tọba wa rí bẹ́ẹ̀ ọba tó dá wa tiẹ̀ náà ṣe kí ni o ọ yàtọ̀ sí tiwa tọlọ́wọ́n bá wa ṣe rírí pẹ̀lú títóbi ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrà eléyìí ni ìlànà rírí tí ahlu sunna wal jamaa tí wọ́n wà lórí ẹ̀ àmọ́ àwọn yẹn wọ́n ní rárá tẹ́ ẹ bá sọ pé ọlọ́run níròyìn àjẹpẹ́ ẹ ti fẹ́ fi ẹlẹ́dàá ju ẹ̀dá nìyẹn a sì mọ̀ yí pé kọ̀tọ́kọ̀ yẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run láti gbé ká fi ẹlẹ́dàá káfíjọ ẹ̀dá rárá bó ti kọ́ ma ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọn ò gbà nítorí pé wọ́n ti dènà ní àárín ọ̀nà tó ti pé wọ́n láwọn ń tọ̀ lọ yẹn wọ́n ti dènà níbẹ̀ torí délé èèyàn gbọ́dọ̀ lọ kọ́sí irú títí àwọn tó ti fún ọjà àwọn jàmíyà àwọn jàmíyà yìí wọ́n tún ṣe àkójọ papọ̀ lọ síbi àánú wọn lẹ́yìn ìgbà tó ṣe pé wọ́n ti kọ ìròyìn fún Ọlọ́run Ọba àti àwọn orúkọ fún Ọlọ́run Ọba gbọ́dọ̀ ní àwọn ìròyìn kò sì ní àwọn orúkọ lọ́dọ̀ tiwọn wọ́n tún wá ṣe àkójọpọ̀ nínú ọ̀rọ̀ kọ́dàrú wọ́n tún ní ìṣòro nípa ọ̀rọ̀ kọ́dà tá a ti sọ̀rọ̀ àti kọjá lọ lórí ẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ kọ́dà wọ́n ní ìṣòro ń bẹ àwọn gbà yí pé gbogbo ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run bá jẹ wọ́n pa lórí gbogbo tí wọ́n ń ṣe ni jàbùríyà ni wọ́n tún ṣe kíni o wọ́n tún ní lórí eléyìí nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ sí kádàrá wọ́n ní ìṣòro bẹ́ẹ̀ náà ìṣòro wọn di méjì àwọn máa ń sọ báyìí ibi dájú ẹ̀dá wọ́n ní kò ní ìfẹ́ fún rẹ̀ kóun fẹ́ ṣe nǹkan ẹ̀dá ò sì ní ẹ̀sà fúnra rẹ̀ dípò tẹ gbé ẹ̀dá wọ́n jẹ́ ń pàṣẹ gbogbo àwọn nǹkan tí ń ṣe yìí a ti sọ fún wa ti ṣàlàyé eléyẹn síwájú náà kọ́tọ́ọ̀bù tó ti rí kọjá lọ ká padà sínú àwọn àkọsílẹ̀ tí wọ́n ṣe wọ́n ṣe rìkọ́ọ̀dù ẹ̀ ká padà síbẹ̀. ìtumọ̀ eléyìí lọ́dọ̀ tiwọn òun ni pé tí wọ́n bá fi ìyà jẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀ṣẹ̀ tọ́tẹ̀ wọ́n ṣàbòsí fún ni. yẹn ni pé lápẹẹrẹ tọmọ rẹ bá hùwà tí ọ̀dà tọ́ ọba bá wí ọ̀ṣàbòsí fún ni ọyọ ọkọ mi pé gbé abọ́ yẹn kalẹ̀ àti gbé àwo yẹn kalẹ̀ kò gbé kalẹ̀ wọn abẹ gbé kalẹ̀ ó ní ẹ máa wo lọba làmọlẹ lọba lù ó ṣàbòsí fún lọ́dọ̀ àwọn jàmbúrí ìyá pàápàá jùlọ tí wọn tún wá jẹ pé wọn tún ní kàjá hóhùn sí wọn tí wọn tún ní jàmíyà sí tiwọn tí wọn lè yàn ṣàbòsí fún ni torí pé ọmọ ẹdẹ ènìyàn kọ́ ní dásítẹ rẹ wọn jẹ pa wọn tún láti lórí ìtẹlẹ báwọn jàmíyà lórí táwọn ṣe òtún wà kó níbi gbogbo ọ̀rọ̀ àbòsí tí wọ́n fi ń fi sọ́dọ̀ ọlọ́run. yàtọ̀ tẹ́lẹ̀ yìí wọ́n tún ní ìṣòro míì tó ṣe pé wọ́n tún ní tó ti kẹta ní ẹlẹ́ẹ̀kẹta tí àwọn tí wọ́n jẹ́ jàmíyà tún ní ìṣòro òun náà ni alqawlu bil irja wọ́n tún ní ìsànpé ní al irja al wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn látijọ́ tá a ti fi ìgbàgbọ́ ti bẹ pẹ̀lú rẹ̀ títí tí ó fi kú olùgbàgbọ́ òdodo ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tá a rí pé ń ṣe kèfèrí tẹ́lẹ̀ lọ́ba ti kúfúrú rẹ̀ lẹ̀ lọ́ba ti ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadar rasulullah lọ́ba ló ti kó sínú islam lọ́ba tún tẹ̀ lólóró káàkiri lọ́ba tún tẹ̀ lélẹ́kú káàkiri tàbí òun gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ wọn ni kò sí kankan mùmìnì tó nígbàgbọ́ ẹ̀ pé ni wọn ní sẹ́wọ̀n nípa nínú ọ̀rọ̀ gbàgbọ́ àwọn tó ń pè ní múrídíà nìyẹn àlè ó ní ìlọ iṣẹ́ lára kù nínú ọ̀rọ̀ gbàgbọ́ wípé mo jẹ́ mùsùlùmí kò nídìí kí n kírun tẹ́rù tí mi kí yẹn wá sọ pé mi ṣe mùsùlùmí ìgbàgbọ́ mi pé sí ìgbàgbọ́ mọ́lákù jìbìrìlù ni. ìṣòro nìyẹn o gbogbo aná ìlànà pélé ìtì ẹ̀ wá sako làákà yìí dáadáa tọmọ bá sọ pé mo nífẹ̀ẹ́ yín dádì mi mo nífẹ̀ẹ́ yín ó sì ń gbá dádì létí ó sì ní mo nífẹ̀ẹ́ yín á sọ pé onífẹ̀ẹ́ báwo ó onífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ oníṣẹ́ kí ni o kò ní bá dádì ẹ̀ létí dádì bí ọ̀sẹ̀ ó sì lọ onífẹ̀ẹ́ wọn lọ́mọ rere ní ọlọ́dọ̀ wọn kò sì jíṣẹ́ bàbá rẹ̀ ọwọ́ alọ́mọ rí o lẹ́ni dáadáa ni ó pé ah bẹ́sẹ̀ wò mí nítorí ìfẹ́ yín àti tẹ̀lé yín ti lọ́wọ́ àna ọkàn mi rọ́ lọ pa. títóbi fún ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ọba tó ṣe yí pé ó ṣàlàyé fún wa ìdí jẹ́ ìgbàgbọ́ dáadáa tó sì jẹ́ pé gbogbo àlàyé ìgbàgbọ́ yìí kò sí kankan tó nínú ìṣesí eléyìí lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ ahlus-sunnah wal jamaa àwọn wọ̀nyí nínú tó ọdún kọ́rọ̀ wọn tó jẹ́ òun náà ni wọ́n sọ yìí pé ẹ̀dá ni alukur'an lè sọ̀rọ̀ lọ tá a bá pè kálẹ́dà yóò ní àsìkò tí ó lò dà láyé tí ó fi kú àsìkò tí ó fi fọ́n ṣẹ̀dá yóò ní ṣùgbọ́n alukur'an kẹrin mi ṣẹ̀dá kẹlẹ́mu lọ ọ̀rọ̀ lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ ni torí pé ọlọ́wọ́ bá ìrèké ọlá ó ní wa in ahadu minal mushrikin istajaraka fa'jirhu hatta yasma' kalam Allah tí kan nínú àwọn ẹlẹ́bọ lọ́bọ̀ wá sá sọ́dọ̀ rẹ̀ pé dákun gbà ọlọ́run ní ọgbà làámu sọ́dọ̀ títí tí ó fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀rọ̀ ọlọ́run ní Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ni so àwọn asọ̀fẹ́ wọn báàbò òkùnkùn tí apá kan rẹ̀ ń bẹ lókè apá kan ni ni òkùnkùn jàníyà wọn pẹ̀lú òkùnkùn wọn pẹ̀lú òkùnkùn wọn pẹ̀lú òkùnkùn pípẹ́ alukurani lẹ́dà ẹ̀rí kí òkùnkùn lókè òkùnkùn nínú òkùnkùn òun náà ni wọ́n rìn gẹ́gẹ́ bí afáwa Ibn Qayyim rahimahullah ta'ala gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú nùníyà wọn. wọ́n sọ báyìí pé jíìmù tó ma jíìmù wà jíìmù tó ma jíìmù màáhùmá wọ́n ní jíìmù arabi jíìmù àti arabi jíìmù lẹ́yìn náà arabi jíìmù míì tó tún kẹ́sì wọn ó tún pẹ̀lú àwọn ará àti tabalíkà wọn wọ́n ti dédé ara wọn ní òṣùwọ̀n alákọ̀ọ́kọ́ wọn ni pé jábúrọ̀n àwọn wọ̀nyí wọ́n gbà yí pé ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lájẹ gbogbo ẹ̀dá ń pani lórí gbogbo títẹ wọ́n ní jàbúríyà nínú àdìsọ́kàn wọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n ìrìjà òun wọ́n gbà yí pé iṣẹ́ kò ní lapa nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀ bá wúwa bú ìgbàgbọ́ rẹ̀ ò lè dínkù bẹ́ẹ̀ bá ti sẹ́ẹ̀rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò lè lékún lọ́dọ̀ tiwọn àwa sì mọ̀ pé ìyẹn yapa báwọn tíìmù tẹjọ wúmi tíìmù wọn gangan tí wọn fi ń jẹ orúkọ jáàmù wọn gangan tíìmù tó bẹ̀rẹ̀ sí wọn yẹn sẹmọ pé jábùrù tíìmù lọ bẹ̀rẹ̀ rẹ̀ bákan náà ìrìjáàbù àdùpé tíìmù náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àlìjáàmù sẹmọ tíjà níyàwó yẹn náà tíìmù náà ló ti ṣe kíni o lọ bẹ̀rẹ̀ rẹ̀ tíìmù wọn ṣe kíni ó di mẹ́ta wọn ni tẹ ẹ bá wọlé ọ̀tá àmọ́ afawa ibn qayyim rahimahullah ta'ala wa ni fahkum bi taliha liman hasalat bi khalasati min rimqati iman wọ́n lẹ́ni tí gbogbo àwọn nǹkan wọ̀nyí bá pé sára rẹ̀ ọ̀yà adájọ́ fún yí pé okùn ìgbàgbọ́ ti tú kúrò lọ́rùn rẹ̀ okùn ìgbàgbọ́ ló ti tú kúrò ní ọrùn rẹ̀ ìyẹn nípa àwọn yìí àwọn aburú mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n kó jọ jíìmù mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n kó jọ so jíìmù ẹlẹ́ẹ̀kẹrin táwọn olùmọ́wá ti kú fún wọn òun náà ni jíìmù jahannam wípé tí wọ́n bá ti ní jíìmù mẹ́tẹ̀ẹ̀ta lára èyí tó kù tí wọ́n wọ̀ nínú iná tí wọ́n bá tètè túbá tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run kó tó kú òun náà ni jíìmù jahannam tí ó jẹ́ lẹ́ẹ̀kẹrin tí wọ́n wọ̀ kọ́nà dákun kọ́lẹ̀ ní àtẹnìkan kan wá kó níbi tí ń jẹ́ ìyànà gbogbo àti àjẹ́ ẹrúsìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàgbé ẹ já lọ mọ̀ yìí pé ìpìlẹ̀ ìlànà àwọn jahmiya yìí ìpìlẹ̀ aburú ni o. èyí tó ti gbajúmọ̀ nínú ìlànà wọn òní títakò àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàgbé látara wọn yìí àwọn oríṣiríṣi àwọn èèyàn ẹgbẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ó tún wá tún jáde lára àwọn tó ti pé wọ́n tún jẹ́ àwọn jàmíyà nínú àwọn nǹkan tó àwọn tó tún jáde lára wọn nínú àwọn ẹgbẹ́ wọ́n tún jáde lára wọn látara jàmíyà òun náà ni mọ́tíhábù àwọn Mu'tazila àti àwọn Asha'ira àti àwọn tó ń pè ní Maturidiyya àwọn tí ó jẹ́ Mu'tazila àwọn wọ̀nyí àwọn fi àwọn orúkọ nílẹ̀ fún Ọlọ́run ṣùgbọ́n wọ́n tako àwọn ìròyìn ọlọ́run wọ́n fi àwọn orúkọ bọ́rọ́ gidi ilẹ̀ fọlọ́wọ́n bá ní orúkọ lásán ní àwọn gbólóhùn àwọn gbólóhùn yìí wọ́n ní kò ní ìtumọ̀ kò tọ́ka lórí ìtumọ̀ bákan náà wọ́n sọ pé kò ní àwọn ìròyìn ìyẹn ni pé lápẹẹrẹ tí bá pe ọlọ́wọ́n tá pe ọlọ́wọ́n bá ilé ọlọ́ni Rahman pe ọlọ́wọ́n bá ọbọ ọlọ́pọ̀lọpọ̀ ìgbẹ́ wọ́n ní àníwulẹ̀ tu Rahman Rahman kí ni ìtumọ̀ Rahman wọ́n ní ẹ má béèrè ìtumọ̀ kò ní ìtumọ̀ wọ́n lọ pa sófo kúrò níbi ìdíjẹ́tumọ̀ gẹ́gẹ́ bó tiẹ̀ ti jẹ́ pé kò ní àwọn ìròyìn báwọn àmìwọ̀n tẹ́sílà ipò táwọn wà òun náà lélẹ̀ yẹn. àwọn wọ̀nyí wọ́n ń pè ní mọ̀ràn tẹ́sílà nítorí pé ẹni tó jẹ́ aṣáájú tí wọ́n tọ́jà ẹgbẹ́ tí wọ́n lẹ̀ orúkọ rẹ̀ ni wáàsìl ọmọ àtọ́ wáàsìl ọmọ àtọ́ olọ́dẹ ẹgbẹ́ tí wọ́n yẹn sílẹ̀ ó sì jẹni tó ti gbọ́ wà nínú kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ olùmọ̀àgbà dábìyàn àgbà ní alḥasan al-basri ta'ala nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹni lọ́wà. alimami hasan al-basri ó jẹ́ ìkan nínú àwọn tábìrin tó tóbi dáadáa ẹni ńlá nínú àwọn tábìrin. nígbà tí wọ́n bi alhassan al-basri rahimahullah ta'ala níbẹ̀rẹ̀ nínú mọ́sálásí nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń ṣe wọ́n á bẹ̀rẹ̀ nípa ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bí kọ́sàgbèrè tàbọ̀jalè tàbọ̀mutí. tọ́ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ àfa wa yìí ìyẹn Al-Hasan al-Basri rahimahullah ta'ala pé kí ni ìdájọ́ ẹ nìyẹn àfa yìí wá dáhùn yìí pé wọ́n wá sọ sí àwọn ahlu sunna sọ yìí pé ẹni yẹn mu'minun olùgbàgbọ́ ni ṣùgbọ́n náà késo ìmán ìgbàgbọ́ rẹ̀ dínkù ni nígbàgbọ́ rẹ̀ ọba dínkù kò ní lọ sí àwọn tọ́lọ̀ ọba ìlẹ́kẹ̀ ọlọ́ọ̀fẹ́ ìgbàgbọ́ rẹ̀ ò lè pé ọmọ ti tọ́lọ̀ ọ̀fẹ́. pé mọ́mínú bí ìmánì yìí olùgbàgbọ́ ni pẹ̀lú ìgbàgbọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n fáṣẹ bí kàdí ìrọ́tì yìí ó kúrò lábẹ́ títẹ̀lé tọlọ́run lásìkò yẹn pẹ̀lú ẹ̀ṣẹ̀ látòkè báyìí ni olùmọ̀ ẹ ti dáhùn ẹni tó wá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tá a pè ní wásìlì ọmọ àbọ̀ tọ́jà ìròrí mi kalẹ̀ látara jàmíyà tọ́ òun bá ló wọ̀n yọnu sí ìbéèrè tí wọ́n béèrè pẹ̀lú ọ̀nà tí olùkọ́ yẹn ti kíni olùkọ́ òun gbà fi dáhùn ipe ìdáhùn tó wá látọ̀dọ̀ olùkọ́ yìí òun ọ̀gbà rárá bó ti wù kọ́ mọ̀ kí ni tọ́wọ́ àti lẹ́yìn pàtó ló wọ̀n yọnu sí eléyìí ó ní tòun ọ̀ ẹni yẹn ẹni tó ti ẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ tòun kìí ṣe mùmíní kìí sì ṣe káfíìrì kí láwàá pé ó ní ẹ̀ṣẹ̀ káfíìrì kìí sì ṣe mùmíní kí wá lọ́wà ó ní innahu fil manzilati bayna al manzilatayn ọlọ́wà láàrin ní ipò kan láàrin ipò méjì láhùn àmúmínú wọ́n láhùn àká ọwà láàrin òtòrúkọ táàpì àníkè káfíìrì àti níkè ní mùmíní tọ́ báwọn ṣe wí nìyẹn ìyẹn arákùnrin yẹn bó ṣe wí nìyẹn bó ṣe yẹra kó ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìjókòó àfa rẹ̀ nìyẹn lónà bá lọ dá ìjókòó kankan lẹ̀ ní mọ́sálásí báwọn èèyàn wọ́n ti pèsè nìyẹn àwọn èèyàn pèsè wọ́n bá tún gbọ́rọ̀ lẹ́nu tẹ̀. báyìí òun náà ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùpèpè lọ síbi àánú ní gbogbo àsìkò ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe máa rí ní ìpìlẹ̀ ìpèpè wọn bẹ́ẹ̀ ṣe máa rí lélẹ́yìn ní gbogbo àwọn àsìkò ẹ̀ máa rí. bí bí àwọn ènìyàn lọ́pọ̀ tí wọn dá nǹkan kan mà níṣẹ́ ni wọ́n lọ sọ́dọ̀ ọrù wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọgbọ́n bẹ́ẹ̀ bíbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. àwọn wọ̀nyí báwọn yẹn ti ń lọ sọ́dọ̀ wọn nìyẹn wọ́n jókòó wọ́n fi ibùjókòó àbọ̀ àwọn àgbà títí Al-Hasan al-Basri wọ́n fi ìjókòó wọn wọ́n fi sílẹ̀ ní ìjókòó tó jẹ́ ìjókòó Ahlus-Sunnah wal wá lọ ń jókòó ti arákùnrin lẹ́ni tó ti gbé ń sọ fún wọn nípa àwọn ìròrí burúkú tó yapa ìlànà ti àdẹ́gbà Muhammad صلى الله عليه وعلى آله wa sallam. irú àwọn báyìí wọ́n ti tún bẹ nínú irú àsìkò wa yìí àwọn tó ti fi ẹ̀ máa rí àwọn èèyàn wọ́n fi àwọn olùmọ̀rere àwọn àbá àtọ́ gbádùn dáadáa tí wọ́n fẹ́ sọ òdodo fún wa á mọ̀ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fi wọ́n sílẹ̀ àwọn tó ti kí wọ́n fẹ́ fi wá sáwẹ́ wa wọ́n wá sí ẹ̀yẹ́ wọ́n sì tàn wá láti gbó lọ́wọ́ wa ni ìjẹ̀lẹ́rì táwọn èèyàn lọ máa rọ́ sí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí oníkíjìpá ti sọ wípé sọ igbó kan látara tí ọba wọlé òun di christian subhanallah ọlọ́dàkùn làwa o nítorí ayé ẹnìkan kẹ́nìkan sọ fún òun di kèsì. àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí ń sọ wípé à Bùkọ́lá ìlú ni kò sẹ́ni kankan tó lè bá bójúkójú ẹnìkan ò lè bá fẹsẹ̀ wọn tẹ̀ fẹ́nìkan wà ẹnìkan ò tiẹ̀ lè bá dépò pé yóò tẹ̀ wá yóò gbé ṣubú onídìí mẹ́ndì àwọn lórí Bùkọ́lá Sàràkí ọ̀tayọ̀ ẹni tí bá ń bọ̀ fóònù náà náà kọ́ máa bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ subhanallah ẹ wo nǹkan báyìí ẹ gbọ́ lọ́wọ́ báyìí lékè ọlá ti dojú ẹ̀ kulẹ̀ ẹ gbọ́ lọ́wọ́ ti dojú ẹ̀ kulẹ̀ ọwọ́ ajẹ́ ife ẹni tí ń fi pariwo yìí gan àwọn yẹn pariwo mọ́ wọ́n pariwo mọ́ lórí ni nípo ní unity wọn subhanallah kátó wa sọ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ ló ti wà lẹ́yìn àwọn èèyàn wa gbé sórí facebook wọ́n gbé sórí WhatsApp sọ pé wọ́n bá ti sọ̀rọ̀ báyìí tí wọ́n bá ti gbọ́rọ̀ rẹ̀ sí wọ́n kọ́mẹ́ǹtì lórí ẹ̀ àwọn yẹn ti tàka pé kóun náà gbọ́ òyìnbó ṣe rí subhanallah. àwọn wọ̀nyẹn lè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ àwọn ẹlẹ́sẹ̀ èèyàn ni wọ́n fẹ́ ẹni tó sòdodo fún wa lọ́pọ̀lọpọ̀ àkórira wọn. torí de lẹ́yìn báwọn èèyàn ṣe rí nìyẹn látàyè ìgbà yẹn náà wọ́n ṣe rí nìyẹn wọ́n lọ pé ti àwọn oníró èèyàn wọ́n lọ pé tí wọ́n ti pa àwọn ẹni òtítọ́ ẹni òdodo ìṣèlú wọn pa wọ́n dì àwọn wọ̀nyẹn pa ìlànà ahlus sunnah wal jamaati wọ́n lọ sọ́dọ̀ ẹni tó ti kó ní ìròrí burúkú tó ti fi ìfò lórí ìlànà rere wọ́n lọ sí ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ náà làwọn èèyàn ti ṣe lónìí àwọn tíra tí ọ̀dà táwọn èèyàn kéèyàn ṣe àwọn késẹ̀tì àwọn èèyàn bú ẹ máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá gbé lọ wa pé fóònù ti bẹ lọ wa ká ẹjẹ́ àgbo ti bẹ lórí mẹ́mórì káàdì ẹ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn ọ̀rọ̀ bọ́ba bọ́ba jéèyàn ọkọ̀ọ̀kọ̀ jéèyàn náà tó jéèyàn ló kálukú yín gbé sórí fóònù. bóòlù ìbáyọ̀ ọlọ́ ìbẹ̀rù ọlọ́wọ́ bá ṣe fẹ́ wà nú ẹ̀ tàbáwọn ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n lọ jọ́ọ̀sì lọ ṣe wáàdì wọ́n ní ẹ̀yin alàgbà ẹ kú sí olúwa abájọ dájú àti tètè máa ń gbàdú ti tiwa lọ subhanallah àbáwọn tí wọ́n sọ pé a láyé ọlọ́mọdé káwọn ṣe wáàdì táwọn èèyàn dorí kodò tí wọ́n máa ronú pa wáàdì yẹn wáàdì táwọn fẹ́ ṣe nù pèsè ayé àwọn wáàdì táwọn èèyàn máa rẹ́rìn ni subhanallah ní gbogbo àwọn tẹ́ ń gbọ́ nìyẹn àwọn tí ó tún pèsè ayé wa ṣe àgbọ̀rọ̀ wọn ṣùgbọ́n tẹ̀tẹ̀ àlàmúnà gọ́dẹ̀ ẹ padà mọ̀ tọ́ba dọ̀la ẹ padà mọ̀ bọ́ba dọ̀la ẹni tí ń ṣe oore fún yín àtẹ̀ǹtẹ̀ ìfà burúkú yín ṣùgbọ́n tó bá yé wa látòní wọn náà oríire ńlá ni fún wa lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí tó bá tètè yé wa ńṣe lá padà láàyè la padà kó níbi àwọn nǹkan tá à ń ṣe sí ọ̀dà á lè padà síbi dáadáa tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tí ń fẹ́ gẹ́mi àtẹnìkọ̀ kan wa káwà lórí rẹ̀ torí ẹ ẹ mọ̀jà kọ́sí àwọn ẹni ibú ẹ mọ̀jà sísè àwọn ẹni ibú ẹ ẹjẹ́ àdìrọ̀ mọ́ ìlànà àwọn ẹni ire tí wọ́n ti wá síwájú àwọn tó ṣe pé wọ́n dúró ti ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ẹjẹ́ àdìrọ̀ mọ́ ìlànà wọn dáadáa kálí bá àjẹ́ tó ṣe pé yóò ṣoríire lẹ́ni tó ṣe pé yóò jèrè. wọ́n sì lọ mọ àtọ́ òun tiẹ̀ náà òun náà tún wà nínú ẹni tó ti kọ́ sọ̀rọ̀ nípa kálíkùl kùrán òun náà tún kálíkùl kùránì ẹ̀dá ni wọ́n sì yí àwọn ìròyìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ wọ́n yí padà àwọn tí wọ́n ti jẹ́ ni wọ́n wọ́n yọ tẹ̀tẹ̀ nígbà náà lọ́hùn eléyìí he àwọn àtìsẹ́ ni o àtìsẹ́ tó tóbi ni tó ti ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn kí àbí ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá kí ọlọ́run kọ́ la ẹ̀mí wa kọ́ má jẹ́ kí ẹ̀mí wa ká kó sínú páńpẹ́ aburú tó ṣe péré wọn yẹn tí wọ́n kó sí. بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فقد يكون الله وبعد kí ọlọ́run ìjẹ rẹ̀ kó máa bá anẹ́gbọ́n muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́dà fún bàjẹ́ gbogbo wọn lápapọ̀. ilé àtẹnukọ̀ káwa náà kọ́lọ́n kó ti wá ní olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n kó wá ti wá lé tí ọ̀yọ́ ní tẹ̀lé gbogbo àtàjẹ́ òsì ọlọ́ kálọ̀ mọ̀ pé ìlànà táwọn yẹn là kalẹ̀ ìlànà aburú ni o wọ́n ti làkàlẹ̀ yẹn tí wọ́n tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ tí wọ́n fi kú táwọn yẹn sì ń tún tẹ̀lé lànà ẹ̀ lónìí lè yẹ mélòó àwòzá ọ̀hún ọlọ́ọ̀ni kún lè bá gbé àgbáńkọ́ gbé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tẹ̀ àwọn ìyálẹ̀ẹ̀ṣẹ̀ wọn kún lè bá wò ìkà nílàtàn yọ̀ọ́ màlùkìyàmà kún lè bá gbé ní pípé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọn ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n dálẹ̀ kún lè gbé ẹrù wọn tó bá tijọ́ gbèjè ní pípé ni o bákan náà wà mí àwòzá jẹ́sẹ̀ yìí tàwọn tó sì tẹ̀lé wọn náà tí ò ní dínkù wájú ọlọ́run ọba gbogbo ẹ̀ tó tẹ̀lé lánàá wọn yọ bá yà tiẹ̀ lálùkè yá wọn kò sì wá sí ìyà àtàwọn tó da sílẹ̀ kù bẹ́ẹ̀ ni gbogbo orí iye orí tó lọ tẹ̀lé lánàá yẹn ó làwọn wọ̀nyẹn náà tún jìyà wọn náà tó ọlọ́run ọba kọ́lá wa bí aburú ni ẹ má jà dá aburú kalẹ̀ tí àbí ti dá aburú kalẹ̀ sínú rẹ̀ bá jò tán yóò jó yàn máa so torí délé àwọn tí wọ́n tẹ̀lé lánàá pẹ̀lú àìmọ̀ ìyà ìyà yẹn yóò tún máa bẹ fáwọn tó ti pé wọ́n dá ìlànà náà kalẹ̀ ọlọ́run ní pé á sá àmà ayé zero ilé ìgbúrò ní tí wọ́n dá lẹ́sẹ̀ kalẹ̀ fúnra ara wọn torí di eléyìí ẹjẹ́ kó kálukú ẹjẹ́ àsọ̀rọ̀ kó níbi àbúrú táwọn yẹn wọn wá mọ́ ni nípa àwọn tó ti kún jẹ́ àwọn ẹni rè síwájú wọ́n yẹn gbogbo àwọn ẹni ibú yìí wọ́n yàn wọ́n lónìí wọ́n pa wọ́n sí pẹ̀lú aburú tó ti pé ń bẹ lọ́dọ̀ wọn gbogbo tí wọ́n ṣe tí ọ̀dà níṣẹ́ ni àwọn tí wọ́n jẹ́ sálàfù wa wọ́n pa àwọn yẹn wọ́n pa àwọn wọ̀nyẹn tì lẹ́yìn àwọn àkíyèsí tó ti pọ́pọ̀ wọ́n ti pé gbogbo àwọn yẹn ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn àkíyèsí yẹn wọn ò gbọ́ wọn ò gbà àwọn tó gbọ́nu wọn tí wọ́n tún láwọn ò ní gbà tó ń kálukú wọn bẹ̀bẹ̀ tó àwọn tí wọ́n jẹ́ àwọn sẹ́lẹ̀ ìdíwọ́n lọ ìṣẹ̀lẹ̀ àríyìn ìṣe ni wọ́n sọ́ra gédégédé wọ́n sì yàgò pátápátá fún lànà àwọn tó ti kàn jẹ́ ìlànà àwọn ẹni ibú tó ti pé wọ́n ti lọ síwájú gbogbo wa náà wọ́n jọ̀ràn èèyàn lé wa lórí ẹ jẹ́ ká mójútó ìlànà rere níbo la tẹ̀lé ìlànà dáadáa dé níbo la lo àwọn àhàdí tó gbádùn dé dẹ́gbà àwọn ọ̀rọ̀ tó lẹ olóńkálukú wa ṣe kí ni ní wákàtí ìlànà ahlùsọ́nà wal jamaa níbo la wà lórí ẹ̀dẹ́ tá à ń gba ìwòrí kílò rí tó yapa sí ìlànà rere tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi gbogbo wa tó fi wálé lórí ọlọ́run ọba là ń bẹ̀ ọlọ́run kọ́ sànù fún wa àwa náà ti rí wípé ìlànà àwọn tí wọ́n jẹ́ mọ̀ọ́tẹ́ sílá ìlànà wọ́n ní wàhùn fí mànzílátì bẹ́ẹ̀nẹ̀lì mànzílátì wọ́n ní wọ́n wà ní àárín inú ipò kan láàárín ipò méjì wọn ò jẹ́ olùgbàgbọ́ òdodo wọn ò sì jẹ́ káfìrí. débi gbogbo àtìmọ̀ pé nínú sọ́rọ́sì tàgọ́ọ̀bùn ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé huwa alladhi khalaqakum ọlọ́run ọba lọ́ba tó dá yín faminkum ń bẹ nínú yín nínú yín tọ́lọ́run ọba dá yín ẹ̀ńtọ́jẹ́ mu'minun ẹ̀ńtọ́jẹ́ olùgbàgbọ́ òdodo wa minkum káfìrí ní ti ń bẹ nínú yín tọ́jẹ́ abẹ́ rí báyìí àwọn á sọ pé kò ní jẹ́ káfíìrì kò sì ní jẹ́ múmìnì ọlọ́wọ́n sọ pé ràkẹ́tà bẹ̀ lágbègbè yẹn lágbègbè yẹn o ọlọ́wọ́n sọ pé ràkẹ́tà bẹ̀ ìran kẹta tẹ̀sán fi kalẹ̀ ní munafik ìran kẹta tí ìsìláàmù fi kalẹ̀ ó ní munafik munafik kò èyí sọ̀rọ̀ kẹ̀bí rọ̀bá yẹn pé á sọ pé torí gbọ́sẹ̀ àgbèrè tó fi á di munafik rárá ẹni tí jimá jẹ́ munafik lẹ́ni tí ń pa ìgbàgbọ́ tí ń pa àìgbàgbọ́ mọ́ sínú tí wọ́n fi ìgbàgbọ́ hàn síta ịkpa burúkú sínú ìfìdàdà hàn síta ó tu ìtọ́ otu ó tu sínú àti pupa ọwọ́ à ń tu funfun títa lò fẹ́ ni dáadáa ni èyàn ni wọ́n pè múnàfíkì. sẹ́ni káwọn eléyìí wọ́n ti sàkó àyà tí ń bẹ́nu alukur'an kẹrìm láyà tó fojú hàn dáadáa nínú eléyìí òun náà ni jẹ́mi nso táwọn náà fi hàn pé irú ìlànà wọn tí wọ́n tẹ̀lé yẹn ìlànà abú ni kí ọlọ́wọ́n bá kọ́ láì ní wa lẹ́yìn náà gbogbo àtàjẹrù sí Ọlọ́run a tún pè wá lákèésí lónìí lára àwọn tó ti fi wọn jẹ ọmọ wa ẹ dákun àárọ̀ gbogbo àmójútó àwọn ọmọ wa mọ̀ ṣe pàtàkì púpọ̀ o ẹ àmójútó àwọn ọmọ wa pàápàá jùlọ pẹ̀lú àwọn ilé lọ ń ṣẹlẹ̀ láwọn àgọ́ ilé wa báyìí ó ń omi tútù sí yẹn lẹ́mìí ó ń kó ìpayà ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la àwùjọ tí ó sùn dájú tòní gbogbo tí ń láwọn ilé ẹ̀kọ́ wa sọ yìí pé àwọn ojúṣe sọ ya kí igun kọ̀ọ̀kan ká mójútó àwọn tí ń àwọn rẹ̀ ń bẹ o nínú àwa tí wa àwa tá a jóbi bó la ti ń àwọn ọmọ wa bó mójútó ọmọ wa kí ni tá a fi ń àwọn ọmọ wa tá fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wọ́n gbá ẹ̀kọ́ náà kí wọ́n máa ṣe gbogbo ìjọsìn fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n mọ ọlọ́run ọba dáadáa tá à ń fi àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ báwo láti bára wa lò lọ́nà dáadáa tá à ń fi ń pa àwọn ọmọ wa ẹni tọ́sẹ̀ wa ká sàmójúkú ogun ìjà àti ẹ̀ fi ń pa àwọn ọmọ wa ká láàánú àwọn èèyàn tá à ń fi ń pa àwọn ọmọ wa tá à ń fi ń pa àwọn ọmọ wa ká máa mọ̀ pé ìjọmọ nìyẹn bẹ ní ara wa. gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣé wà rere tá a fi pa àwọn ọmọ wa tá a fẹ̀sìn torí pé ń bẹ́nu àwọn òbí tó ṣe pé àwọn ọmọ wọn àjàgbàmọ́tẹ́ ìbáwí ni wọ́n pè wọ́n lé ẹ̀kọ́ tọ́jà pé àwọn òbí wọ̀nyí wọ́n ní wọ́n tún wá gbójú bóyá wọ́n tún lọ sílé ẹ̀kọ́ kí bọ́mọ àwọn ẹ̀ gbọ́dọ̀ bọ́mọ àwọn wí. subhanallah tọ́ bí wọ́n bá tiẹ̀ láwọn fẹ́ bá wí wọ́n ti rú irú àwọn wọ̀nyẹn sí pé wọ́n ríra wọn táwọn ti bẹ nínú oko kan nínú àwùjọ. ìtumọ̀ pé wọ́n bẹ nínú oko kan ni pé àwọn tó ṣe pé wọ́n gbé òṣèlú wọn gbé sórí onídàásọ yìí o ẹ̀dá kùtò orí sọ́lá ẹ̀já kátáyọ̀ ọlọ́wọ́ ọba lára àwọn ọmọ wa káṣá náà ọjọ́ ọ̀la fún wọn báwa ṣe ti rúdurùdu yẹn báwa ń gbé jákèjádé yẹn táǹtọ̀ ọ̀nà tọ́lọ́wọ́ ọ̀fẹ́ táwa náà ti rí pé bẹ́ẹ̀ ni kò yẹ pẹ́jẹ́ pé bẹ́ẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ wa lé ṣèbọ́jọ́ ọ̀la wa làwọn ọmọ wa kí ni àtúntà táà ń lérò pé kò ṣẹlẹ̀ ọmọ nílẹ̀ Yorùbá la ti bá táwọn bàbá wọn sọ pé ojú mẹ́rin ní ibi mọ àìmọye ojú àwọn àpè ní ìgbà ojú ṣùgbọ́n àwọn sọ pé àìmọ iye ojú ní òsè kí ni o òní ọba wọn tọ àwọn òbí ẹja mójú táwọn ọmọ wa táwọn ọmọ bá tẹ̀ nínú ilé ẹja bá wọn ní ìbáwí tó ṣe nílé pẹ̀lú wọn tó bá tẹ̀ nílé ẹ̀kọ́ ẹ jẹ́ kí wọ́n bá wọn nílé ẹ̀kọ́ ìdákùn torí tọ́lọ́ à ń rọ gbogbo wa nítorí pé ilé ọmọ bí àwọn aburú tó tóbi yọmọ bí nínú àwùjọ ọmọ tá a ní tí olùkọ́ ọmọ bá wí wọ́n wá kẹsí lára wọ́n kẹsí lára wọ́n kẹsí lára kí lọ́mọ yẹn fẹ́ dà sí àwùjọ lọ́la ẹrù kú ni apá ti ẹrù náà lọ́fẹ́ dà láwùjọ lọ́la ọlọ́dà kò má jẹ́ káwọn ọmọ wọ́ọ́ di ọmọ abú. gẹ́gẹ́ bó ti jẹ́ pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwa náà tó ti fi abú jẹ́ olùkọ́ fífi àlékún àkàkún àlékún àmójútó láti fáwọn ọmọ. pẹ̀lú wípé gbogbo ikú tá a bá ní ẹ̀ka sí kágbé ẹjọ́ àwọn òbí tí wọ́n ń sọ pé ọmọ àwọn òde bá rí kágbé wọn lọ síbẹ̀ òbí tó bá mọ̀ pọ́ ọmọ òun òde bá rí pọ́ ọmọ mẹ́ lọ sílé ẹ̀kọ́ tiẹ̀ tó dá kọ́ dá ẹ̀kọ́ kalẹ̀ torí ọmọ rẹ̀ kọ́ máa dákọ̀ ọmọ rẹ̀ nínú ilé rẹ̀ nítorí pé ọmọ rẹ̀ ò dé báwí kò sí àdàgbà mọ́ ṣe báwí ilé ẹ̀kọ́ kó ti òkè yòó tóbi tó tọ́ ọba ti gàǹgà tó gbòǹgbò ó ṣe sùúrù pẹ̀lú àìmọ̀kan rẹ̀ ó jókòó sínú ilé ni torí pé kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní fàṣídìr lìdá ìkà ìjàmbá ó ṣàtọ̀ bí ìbàwò ó ní ọ̀ọ́yá ṣe sùúrù pẹ̀lú àrùn rẹ̀ tọ́ ọba ti hu òmùgọ̀ sí dókítà tí ó tọ́jú àrùn yẹn fún ọ oní dókítà rẹ̀ ó fẹnu sọ́hùn ó lè ní ojú ti bá dùrù ó ti wò sàn ti pẹ́ yọ sọjú ẹwọ gan àkọ́kọ́ ẹjọ kọ́kọ́ tọjú wọn bèrè ní jáàníkà ọwọ àṣẹ dúró pẹ̀lú àìmọkànmọkà tí ń bẹ lára rẹ níjà bọ́ọ̀tà mu àlímà tó ọba ti wọ mùgbà tó lùkọ rẹ gbogbo agbègbè tẹ̀yìn tẹ tó lùkọ bá lè gbé àwọn ọ̀rọ̀ yẹn dé òun náà ni ẹgbẹ́ dé gbogbo àwa tá à ń bẹ nírú àyè báyìí náà ìta àbàbí kúrin lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ náà lù táàjọ ń bẹ́nu táàfẹ́ kí lù ọ bàjẹ́ ẹ dákun ẹ jẹ́ ká ti tẹ́ ẹ má jà sọ pé bìkan ti wá o wọ́n ní wèé fọ́ kan o ọmọ tó bí ó tí ó sọ fún wa pé wọ́n fọ́ kàn yóò mú medical report ẹ̀ wá fún wa ni pé ẹsẹ̀ sí lọ́mọ yẹn tí ọmọ abàrún ní àrùn bẹ̀là àwa náà ti kiri bẹ́ẹ̀ bá wúrí wẹ̀rẹ̀ yọ ọmọ pé nǹkan ṣe ọ̀nà ìgbẹ́ ọ̀pápọ̀ mọ́ náà gbóró ọmọ tó bá jọmọ aláàárẹ̀ kiri lára pé eléyìí ọmọ eléyìí ọ̀gbádùn ṣùgbọ́n kí wọ́n sọ bẹ́ẹ̀ kéèyàn ẹ káwọn adájọ́ olùkọ́ náà sọ pé àkọ́sọ́nà àbáyọ wọn ni a máa bá wí ẹ bá ọmọ wí òbí tí ọba ti tẹ́lọ́rùn kó mọ mẹ́kó ní ẹ̀kọ́

táàtà àjọbí náà bá ti rí àìsè déédéé àwọn ọmọ aláǹfààní ká gbalé ẹ̀kọ́ lọ káàná lọ rìpọ́ọ̀tì táà bá fọwọ́ di olùkọ́ mu táà náà fọwọ́ di òbí mu wọn tọ́ wọ̀ tuntun wọn wó sí wọn rí pé kò síbi táwọn ń lọ ju táwọn padà síbi dáadáa yẹn lọ á rí pé àgbègbè ṣayé ọ̀dà mọ́lá ìṣe bẹ́ẹ̀ gbogbo wa ibi gbogbo ẹ̀ka sí ọ̀rọ̀ kan ti làwọn aburú yóò tún máa tó bí ọmọ lọ sókè sí gẹ́gẹ́ bá a ti ń rọ ìjọba ìbílẹ̀ wa tó yẹ kí bá àwọn ká gbogbo àwọn ìṣesí wọ̀nyí pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ táwọn ọmọ tí wọ́n ń lọ tó ti kí wọ́n dá wàhálà rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n ní ìgbésẹ̀ kan tó tóbi tó gbé lórí àwọn ilé ẹ̀kọ́ yẹn pàápàá jùlọ bó tún sọ ìgbà yẹn nu jẹ́ púpọ̀ pẹ́ẹ́sì àwọn ilé ẹ̀kọ́ tá a ti ní ìṣòro jù mission school ni wọ́n mission school ni àwọn mission tí wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ yìí náà gẹ́gẹ́ bí èso ti pọ̀ tẹ̀lẹ̀ lẹ́yìn èso tẹ̀lẹ̀ lọ bí ìjẹta ni ipa tí wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní ilé ẹ̀kọ́ wọ́n lè pín tí wọ́n tíjọba ọ̀bẹ wọn lọ́wọ́ rẹ̀ ò pé bàbá wo ni lópin ìgbà tó wáyé pé gbogbo tá à ń sọ yìí bọ̀bá ti lòdì sí nǹkan kankan nínú àwọn ìlànà ẹ̀kọ́ tí wọ́n gbé kalẹ̀ lè tó ti pé kọ̀tàkùtọ̀ lọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga jùlọ. kò síbi tí wọ́n ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé ẹ̀gbọ́n yẹn ní nàmọ́ ṣùgbọ́n olùkọ́ ò ní na ọmọ nígbà tí ìbínú bá ń bínú lọ́wọ́ tí ọba ti nàmọ́ kọ́ na ọmọ ní tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ orí ọmọ àti tó ṣe ni. gbogbo tàjọ máa kẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ yìí ṣe ẹ̀ ń ta ọjọ́ ọ̀la yín o tó bá jẹ́ báwọn kan tí wọ́n kọ́ lánàá ṣe kọ́ nìyẹn ẹ̀yin ò ní lérò pé ẹ̀kọ́ ẹ̀kọ́ kàkà lónìí tọ́wọ́ adé yìí pé tí wàhálà bá ti tẹ̀lẹ̀ báyìí àwọn tí wàhálà bá tẹ̀lẹ̀ sí ilé ẹ̀kọ́ báyọ̀ bá wọn wí báyà sí ní ọ̀bá wọn júnior wí gẹ́gẹ́ bí àwọn ìròyìn táwa gbọ́ wa yìí wọ́n ti bá àgbà lọ sí àwọn ilé ẹ̀kọ́ kan nítorí pé tó ń ṣe tó ń lọ ṣe kọ́ọ̀tù ní àárín ara wọn láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ yẹn sẹ́ni kan bá ti wá bá wọn wọn tí wọ́n bá bá wọn ọmọ ẹgbẹ́ wọn kan wí wọ́n kóra wọn wá èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ nù ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí wọ́n jẹ́ kó yé wa pé láàrin seniority ni gbogbo alẹ́ ti ṣẹlẹ̀ pé ká má fẹ́ gba ṣáájú láṣáájú bí wàhálà ní senior kan bá ti wá bá junior wí báyìí ó ti di kí junior padà sí gbòòrò lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ kó kó nǹkan wá láti gbòòrò wọn wá sí àwọn tó ti kí wọ́n náà wọ̀ nínú school nínú ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ láti máa wò pé tọmọ bá kẹ́kọ̀ọ́ kó fi dè yán rẹ̀ wọn ọmọ tó ti pé wọn sára wọn ní àdá subhanallah wọn lé òkúta tí wọ́n orí ara wọn wọn wọn ládàá lẹ́yìn wọn ládàá lọ́wọ́ subhanallah wọn ni tún wá wá wọ́n tún wọn wá kó ìkan wá kó píríncípà báyìí ó wá pé la hawla wala quwwata illa billah táwọn ọjọ́ ọ̀la wa nìyẹn wàlá yìí bàbá yìí ti gbọ́ ẹ̀sìn rẹ́rìn wàlá ẹ̀kún ọjọ́ ọ̀la ni tá a bá rẹ́rìn lónìí o ẹ̀kún ọjọ́ ọ̀la ni tẹ́mọ̀ pé lánàá abú tí àwọn ọmọ yẹn ń là kalẹ̀ ìlànà kún ó di ọmọ àsọta ni wọn náà kàn bẹ àwọn bàbá ti ní òde báwí ṣùgbọ́n lọ́rọ̀ òka òka tí wọ́n rọ yẹn wọ́n ti ṣe èso tó ń tóun sí sẹ́nìkan bá ti fẹ́ bàjẹ́ báyìí ó pè fún ni yóò lu ara ẹ̀ ní ẹjọ́ ẹ̀fọn ọjà ni subhanallah ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja mójútó ẹja mójútó àwọn ọmọ wa gbogbo àwùjọ tí wọn ọba ti mójútó àwọn ọdọ àti ọla ọdọ àwùjọ yẹn yọ padà yọ padà pa sófo ni torí gbogbo tí ọrọ wà ti kàn létí nínú irú àwọn àyè yìí gbogbo wa ẹ dákun ẹja mójútó sọ mójútó àwọn aṣáájú ọmọ ẹ mọjà wù ọmọ ní ìsìn wọn náà wá lè padà jẹ tí ọ̀rọ̀ tó wà di olùkọ́ kí ni wọn náà fẹ́ máa sọ níwájú àwọn akẹ́kọ̀ọ́ ẹ dákun ẹjẹ́ àhùwà dáadáa kámọ̀ kí wọ́n ní akẹ́kọ̀ọ́ ni a na wà ìwà a wa gbogbo ìwà pàǹdé gbogbo wa bú àwọn èèyàn bú àníbá wọn rìn tẹ̀lé ìgbà bá bá wọn rìn tàbọ́dọ̀ tó bá bá wọn sọ̀rọ̀ lọ́rọ́ dà yín papọ̀ ìjà ìjẹra gbogbo ti jà burú wọ́n máa rí wa wọ́n máa rí pé áá ìwà ẹlẹ́kọ̀ọ́ àrùn ọmọ yìí mọ̀ kalẹ̀ dáadáa o ìwà dáadáa tó yẹ ká máa bá lára ọmọ akẹ́kọ̀ọ́ nìyẹn àmọ́ ìyá mi lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọ́n máa lọ sí skul ní eight thirty wọ́n sì wọ́n máa fẹsẹ̀ palẹ̀ tí wọ́n tún máa sàròyé wọ́n tún máa dúró lọ́nà eight thirty táwọn ni wọ́n bẹ̀rẹ̀ subject ní skul náà ọ̀pọ̀lọpọ̀ òbí sì ń lásìkò tọ́mọ rẹ̀ jáde ẹ dákun kó gbá gbégbé yìí à ń rọ̀ wá ẹ dákun ẹ jẹ́ ká mójútó agbègbè yìí dáadáa nítorí kí rọrùn bí lè ṣẹlẹ̀ sí wa torí tá a bá ti mójútó ẹ wá sọ pé àwọn kan náà fẹ́ẹ́ ti pòlú lọ́la táwọn ọmọ tí wọ́n ṣe rẹ́ dandan yìí táwọn ọmọ tí wọ́n ṣe rẹ́ dédé yìí táwọn náà lẹ́ fọ́ kábàlẹ̀ sí gbọ́dọ̀ láyé àwọn tí wọ́n sa ìlú nù lọ́la ká tètè mójútó wọn àwa náà táwọn òfin yẹn kò kúkú kàn mí kọ̀ọ̀kan mi ẹ̀ bí òde kan yẹn náà ni wọ́n ti padà gbé kan ọmọ rẹ dọ̀la torí àwọn tí wọ́n fìtí náà máa ń jẹ nìyẹn tá a bá ti kí o tá a bá tètè mójútó wọn gbogbo wa ni ẹjẹ́ àjọ pawọ́pọ̀ títẹ̀lẹ̀ bá ti tẹ̀lẹ̀ àwọn agbófinró ń bẹ wọ́n bẹ tó ṣe pé tó bá ti na ọmọ yẹn tó dẹ̀ tó bá dọ̀la kó tún máa bọ̀ wá kó tún wá dárò ẹ̀ lẹ̀ ẹ̀ tún pé kó tún nà nígbà tó bá jí àdébì kan tó bá jẹ́ pé yóò bá lọ sí oko oko kókú oyin yóò lọ bẹ̀ yóò sì lọ máa sọ̀kadà rẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́mọ ṣe ṣùgbẹ́ kọ́ ọ̀yẹ́ kọ́jẹ́ pé jáde jàdí ọ wà nínú rẹ̀ à ń rọ gbogbo wa à ń rọ gbogbo wa ọlọ́wọ́n bá kọ́dà kó ṣe àánú àti ọ̀rọ̀ àti dọ́dá dáadáa rẹ̀ ọlọ́wọ́n bá kó ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa àwọn ilé ẹ̀kọ́ wa ọlọ́dà ń bá nípa kó ṣe rẹ̀ o àwọn ilé ẹ̀kọ́ wa ọlọ́dà kún bá lè ṣàtúnṣe rẹ̀ ọlọ́run àbíọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ọlọ́dà kún bá lè fún wọn ní ìmọ̀ àti òye ìbẹ̀rù wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́dà kún bá lè jogún ẹ̀ fún wọn ọlọ́run dàpọ̀ àwọn olùkọ́ wọn náà dàpọ̀ bá lè tọ́ wọn sọ́nà dáadáa èyí tí wọ́n fi tọ́ àwọn ọmọ náà ní mẹ́ẹ̀sì ní mẹ́ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn táwọn ọmọ náà fi wúlò ọlọ́dà kún bá lè fi kọ́ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ náà jọ rọrùn fáwọn olùkọ́ láti fi kọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́dà kún àbíọ̀ àlámọ̀rí wa dàpọ̀ àwọn tí ń darí wa níjọba àpapọ̀ dàpọ̀ bá wọn máa ń ṣe àwọn tó ń darí wa níjọba ìpínlẹ̀ ìbánikọ́ ọmọ sí àwọn tó ń darí wa níjọba ìbílẹ̀ dákùnbánikọ́ ọmọ sí gbogbo àwọn ọ̀nà tó fi gbà yá àwọn olórí fún wa ọlọ́dàkùn àbẹ̀ ọ̀ dákùnbánikọ́ àwọn aláṣẹ wa dákùnbánikọ́ ọmọ sí gbogbo ibi tí dáadáa wà bá ti tọ́ka wọn sí fi àánú àwọn amẹ̀gúnnù ọlọ́dàkùn àti fìsí wọn lọ́kàn ọlọ́dàkùn àbẹ̀ ọ̀ ìlú wa jíjẹ mímu wa lọ́dàkùnjọ ọmọ àjàndúrọ̀ wọn ìjọsìn ìwọ ọlọ́run lọ́dàkùnjọ ọ̀rọ̀ sínú àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ń gba ọ̀nà halal jẹ́ lọ́dàkùnjọ kọ́ máa lọ sókè dáadáa fún gbogbo ẹni tí ń gba ọ̀nà haram jẹ́ lọ́dàkùnjọ gba ọ̀nà haram kó lọ́wọ́ wọn halal tó péye ọlọ́dàkùnbani ṣe fún wa gbogbo ẹni tí ń hu abú ọlọ́dàkùnbani gba abúrúkú lọ́kàn wọn ọlọ́dàkùnbani rọ ọkàn wọn fún wọn ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá báwa àwọn ọkàn wọn fún ìtẹ̀lé wọ ọlọ́run ọba ìrètí ọlá gbogbo ẹni tí ń ṣe dáadáa ọlọ́dà kò jẹ́ kí dáadáa máa lo òkè lára wọn ìdùnnú ìrọ̀rùn rọra ayé àti sàlùkìyàmà ọlọ́dà kò dùgbọ́n sí mi àtẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ wa àti ìwọ ọlọ́run ọba ìrètí ọlá dákùn pàṣẹ fún ọ̀sẹ̀ fún ọlọ́dọ̀ dáadáa tá à ń fẹ́ fún ọlọ́dà kò jẹ́ oró wọn ẹ̀sìn ìwọ ọlọ́run ọba dákùn bá ní fi yé wọn ìmọ̀